gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam wọn ò ní súnà kan pàtó eléyìí tí wọ́n ní ká máa ṣe síwájú salatul jumu'ah so eléyìí tó tọ́ka sí wípé ẹni tó bá wá sí jumu'ah ohun tá a fẹ́ kó mójútó òun náà ní salatul jumu'ah a sì ti mọ̀ pé salatul jumu'ah rak'atani faqat rákà méjì lásán ni khutuba eléyìí tí wọ́n máa ń wí síwájú salatul jumu'ah kò dípò rákà kankan nínú sọ̀látul jumu'ah apá kan nínú àwọn èèyàn àwọn gbàgbọ́ wípé kútúbà tí wọ́n máa ń ṣe síwájú sọ̀látul jumu'ah nígbà tó ti jẹ́ kútúbà méjì ńṣe ló dípò rákà méjì wọ́n nígbà tó ti jẹ́ kútúbà méjì ńṣe ló dípò rákà méjì gẹ́gẹ́ bíi sọ̀látù bọ́ọ̀ wọ́n ní bẹ́ẹ̀ gan-an ni sọ̀látù jùmọ̀ àrí wọ́n ní sọ̀látù jùmọ̀ ó dà gẹ́gẹ́ bíi sọ̀látù a sì mọ̀ pé sọ̀láàtù bọ́hùr rákà mẹ́rin ni wọ́n wá ní sọ̀láàtù jùmọ̀ yẹn ní tó mú kí sẹ̀rí àkóso rákà méjì ò ní pé kútúbà méjì ti síwájú ẹ̀ gbogbo kútúbà kọ̀ọ̀kan ó sì dàbí rákà kọ̀ọ̀kan ni síbẹ̀ wá ni kò rí bẹ́ẹ̀ rárá o gbogbo kútúbà kọ̀ọ̀kan kò dàbí rákà kọ̀ọ̀kan rárá bó tilẹ̀ jẹ́ wípé ẹni tó bá kí sọ̀láàtù jùmọ̀ wọn kò lè wọlé ẹ lè gbìyànjú láti wọlé sódà tá à ń tán wà ní jìnnàjìnnà náà ẹ súnmọ́ra yín. ẹ tíra láti wọlé sódà tá ẹlòmínà tó wà ní jìnnàjìnnà ó sì lè súnmọ́. gbogbo aláti mà ìgbésí abá tí a bá gbèrò láti mú sọláàtúl jùmọ̀ àwa láì jẹ́ pé kútúbà síwájú ẹ̀ ṣé sọláàtúl jùmọ̀ àyàn jẹ́ sọláàtúl jùmọ̀ à ìyẹn ni pé àti imam àti jamaa rẹ̀ àbí imam lásán ó gbèrò pé sọláàtúl jùmọ̀ àtò ní o a ti sọláàtì ni láì sí kútúbà síwájú ẹ̀ ṣé sọláàtì yẹn jẹ́ jùmọ̀ à kò ní jẹ́ jùmọ̀ à ǹjẹ́ ńgbà tá a bá ti pé júmọ́à kò ní jẹ́ júmọ́à láì jẹ́ pé kútùbà síwájú ẹ̀ tẹ́lẹ̀ yìí wá túmọ̀ sí wípé kútùbà méjì tó síwájú ẹ̀ ó dúró ní ìdúró rákà méjì ni síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ ìyẹn ni pé kútùbà méjì yẹn kò dúró ní ìdúró rákà méjì tẹ́mátì bí wọn náà léèrè pé kí lọ́fà tó fi jẹ́ bẹ́ẹ̀ ó mi lójú pé wọn náà rí wí kí níṣẹ́ ni mo bá wípé wọ́n ti bẹ̀rẹ̀ sọ́lá ni mo wá pẹ̀lú ìmáàmù kí sọ́látul jumu'ah tí ìmáàmù ti fi kíráka alákọ̀ọ́kọ́ tó fi kíráka ẹlẹ́ẹ̀kejì àdìjọ kí ni ìmáàmù fi sálámà èsì bá kútùbà méjèèjì sẹ́nìkan sọ fún mi pé ńgbà tí ìmáàmù bá sálámà kí múraka méjì wá ẹnìkan kò ní sọ bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé kútùbà méjèèjì yẹn shartun li sihhati salatil jumu'ah shartun tí máa mú kí sọláàtì jùmọ̀ àkọ́lá làáfíà tá a bá kọ̀ láti sọ kútùbà yẹn tá a máa mẹ̀sí bẹ́ẹ̀ sọláàtì jùmọ̀ kò ní jẹ́ sọláàtì jùmọ̀ bọ̀tò túmọ̀ sí pé rákà méjì ni tí ó fi wá jẹ́ pé ẹni bá rákà méjì yóò tún fi méjì kún kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. wàhálà yìí ẹni tó bá wá wá sí mẹ́sítẹ̀ẹ̀d tọ́jú rákà kan ló bá lẹ́yìn imam nínú sọláàtì jùmọ̀ rákà mélòó ni ó kì lẹ́yìn rẹ̀ rákà ẹ̀yọ̀ kan ẹni tó bá wá jẹ́ pé kò bá rákà kankan lẹ́yìn imam tí ó bá san padà ńkọ́ rákà mélòó ni ó kì mẹ́rin tí mẹ́rin tí ó kì yẹn òun náà ni sọláàtì jùmọ̀à pẹ̀lú kútùbà rẹ̀ àbí sọláàtì zuhur ni ó kì dípò sọláàtì jùmọ̀à ni ó kì dípò sọláàtì jùmọ̀à eléyìí túmọ̀ sí pé sọláàtì jùmọ̀à ó lágbára débi wípé téèyàn bá ti sùnà láti bá pẹ̀lú imam kò sí àyè kankan fún yàn láti wípé yóò tún sọláàtì jùmọ̀à yẹn kí padà kàkà bẹ́ẹ̀ sọláàtì zuhur ilẹ̀ yóò kì dípò salatul jumu'ah tẹ́ni bá wá bá imam ní ìgbà tí imam ṣe at-tahiyyatu lillah láti sálámà níbi salatul jumu'ah ìgbà náà ni mo dé ǹjẹ́ tèmi náà bá fẹ́ pẹ̀lú rẹ̀ bẹ̀rẹ̀ sọ̀láàtì yẹn ní tèmi àníyàn òun ni màá fi bẹ̀rẹ̀ rẹ̀ sáníyàn sọ̀láàtì jùmọ̀ àní àbáníyàn sọ̀láàtì bọ́ọ̀rù. àníyàn àníyàn ọ̀rọ̀ ti pé mélòó ọ̀rọ̀ pé mélòó ń bẹ̀ ọ́ àníyàn sọ̀láàtù o àwọn kan ní jùmọ̀à àwọn kan ní vóhùr ẹni tó sọ pé jùmọ̀à kò sì sọ ẹni tó sọ pé vóhùr òun náà sì sọ ṣùgbọ́n kan dọ́gba jù kan lọ ẹni tó sọ pé àníyàn sọ̀láàtù jùmọ̀à ìlèmí náà fi wọ sọ̀láàtì yẹn ntí ìmáàmù Malik sọ nìyẹn ìmáàmù Malik ó ní kọ̀ọ̀tọ́ káníyàn máa kọ́yàtọ̀ sí ti ìmáàmù ìgbà tó ti jẹ́ pé sọ̀látùl jùmọ̀ àní máa mú kí àníyàn rẹ̀ nínú àgbọ̀dọ̀ mi àníyàn sọ̀látùl jùmọ̀ àníyàn ìmáàmù kò gbọ́dọ̀ yàtọ̀ sí ti máa mú ẹni tó sọ pé àníyàn sọ̀látùl zuhur ìlèyàn á dà nítorí pé ó ti dájú nísìn wípé mi ò bá sọ̀látùl jùmọ̀ torí pé nínú hadith anabi sọlọ kọ́dà àwọn olùmọ̀sọ pé àdìsí yẹn gan wa ń pa sọláàtì lùjúmọ̀ àní anabi sallallahu alaihi wasallam sọ pé man adraka rak'atan min as-salati faqad adraka as-salah ẹni tó bá baraka kan nínú sọlá onítàn ló ṣe kíni ló bá sọlá ẹni tó sì bá tààyà tó baraka ṣùgbọ́n kí ló bá àtàyà kí làwọn máa fi sọ pé yẹn baraka ẹni tó bá bá ìmáàmù lórí ar-ruku' èmi lọ́nà tó ṣe pé ìyàtọ̀ tó wà láàrin méjèèjì nǹkan tó bá wọ sọ láti yẹn pẹ̀lú pé sọ láti jùmọ̀ ló ń fẹ́ kí gẹ́gẹ́ bí ìmáàmù rẹ̀ ti ṣe sọ àtẹni tó wọ sọ láti pẹ̀lú àníyàn pé sọ láti zoro ló ń fẹ́ kí gẹ́gẹ́ bí èyí tó dọ́gba jù ìyàtọ̀ tó wà láàrin wọn onípẹ́ni tó wọ sọ láti pẹ̀lú àníyàn pé sọ láti jùmọ̀ ló ń fẹ́ kí àsìkò tí ìmáàmù torí ẹ̀ ó ní láti tuntun sọláàtì rẹ̀ bẹ̀rẹ̀ báwo ló ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú kọ́mọ tuntun àtàníyàn tuntun yàtọ̀ sẹ́ni tó ti kó wọ sọ̀lá bìnní yẹ ti sọ̀lá tó gbóhùn nígbà tó ti dá lójú pé wọ́n bá sọ̀lá tó àlùjùmọ̀ òun mú sọ̀lá tó gbóhùn wá láì bùkátà àti tún sọ̀lá tó bẹ̀rẹ̀ láì bùkátà àti fìkọ́mà láì bùkátà àti tún àníyàn kankan dàmá. torí ẹ eléyìí ìní nǹkan tí òfin ṣẹ̀rí àwa mú wa wọ́n á sọ yìí pé ṣáájú ká tó kí sọláṣẹ́ jùmọ̀ kò sí náfìlà kankan tí wọ́n ní ká yàn tó ní í ṣe pẹ̀lú sọláṣẹ́ jùmọ̀ àyàfi náfìlà téèyàn máa fi kí mọ́tíláṣí eléyìí ti ń jẹ́ kí ni tahiyyatul masjid náfìlà tí a fi máa kí mọ́sálásí ẹ̀sìtìrì nínú sahih bukhari ẹ̀yìn nínú sahih muslim nígbà tó kùnrin kan wọnú masjid nígbà tí anabi sallallahu alaihi wasallam tí wọn ṣe kútúbà lọ́wọ́ arákùnrin yẹn lọ jókòó lẹ́ẹ̀kan náà anabi ni wọn lágbájá ǹjẹ́ o ti ṣe sọláàtì bí ó ní rárá o anabi sallallahu alaihi wasallam ni dìde kó o ti sọláàtì rákà méjì kó o ti ṣe ní fúfú yẹ kọ bọrọ gbójú. rákà méjì yẹn tó ní ṣe pẹ̀lú jùmọ̀ àní àbó ní ṣe pẹ̀lú pàwọn masjid torí pé gbogbo masjid tá a bá ti wọ̀ idha dakhala ahadukumul masjida nínú tó ti síwájú nínú tírà yìí àfáà ṣe àlàyé débì kan tí wọ́n ti mú àdìsí anabi sallallahu alaihi wasallam wá ipe ẹni tó bá kọ́ dé mẹ́sìdì ní ọjọ́ júmọ̀ àní àkókò alákọ̀ọ́kọ́ tó sì dé mẹ́sìdì yẹn tó ṣe tọ́lọ́wọ́n bá ṣe ń rọrùn fún láti ṣe nínú àwọn sọ̀làwàt. tó wá jókòó tí ń kí alukur'an àbí ń sèyàn ti ọlọ́run tí ọmọ àtòbótó tí ọmọ sọ kankan tí èwúlò tóní tí ń bá ti bẹ́ẹ̀ tó sì ti di júmọ̀ àti ń bọ̀ tó sì kí n tọ́lọ̀ ń ṣe nírọ̀rùn fún nínú àwọn sọ̀làwàt eléyẹn túmọ̀ sí pé kí ni ó ṣe ń bẹ̀ yẹn yóò ṣe nàáfílátún mutlaqa yóò ṣe nàáfílátún mutlaqa nàáfílà eléyìí tó ṣe wípé kìí ṣe wípé wọ́n dá fún ọ wípé kó o ṣe síwájú sọ̀látùl júmọ̀ nàáfílà àtinúwá eléyìí tó ṣe pé iye tó bá rọ ọlọ́run ló mú wa rákà méjì lọ́rọ̀ ọlọ́run ni rákà mẹ́rin lọ́rọ̀ ọlọ́run ni mẹ́fà lọ́rọ̀ ọlọ́run ni mẹ́jọ lọ́rọ̀ ọlọ́run ni títí tí ìmáàmù ó fi dé tó fi wá dá dúró eléyìí àwọn ń pè ní nàfílẹ́tún mutlaqa ǹjẹ́ tí lè bá yé wa àti rí mbẹ́ yẹn wípé sọ̀láṣù jùmọ̀ kò ní náfìlà kan pàtó eléyìí téèyàn máa ń ṣe síwájú rẹ̀ ṣùgbọ́n àfọwọ́ sẹ̀láyé wípé ànábì sallallahu alaihi wa sallam ní àwọn ọjọ́ jùmọ̀ ànábì ó máa ń padà sílé lẹ́yìn sọ̀láṣù jùmọ̀ nígbà tó bá wá délé rẹ̀ ó máa ń yan náfìlà àràkà méjì ó máa ń padà sílé lẹ́yìn sọ̀láṣù jùmọ̀ nígbà tó bá wá délé ó máa ń yan náà sí làárọ̀kà méjì ó tún wá sọ nínú àdéhìí kan eléyìí ìmáàmù Muslim tó gbà wá ànábì lẹ́ni kẹ́ni o tó bá sọ yan náà sílà lẹ́yìn sọ̀láàtì jọ́wọ́ kó nítorí ó kíráka mẹ́rin ẹnikẹ́ni tó bá fẹ́ yan náà sílà lẹ́yìn sọ̀láàtì jọ́mọ́ kó kíráka mẹ́rin mẹ́rin a ó máa ń kí méjì nígbà tó bá wọlé rẹ̀ ó sì sọ pé tó bá fẹ́ yan náà sílà lẹ́yìn sọ̀láàtì jọ́mọ́ kó kí mẹ́rin ibn al-qayyim níbi ó ní olùkọ́ wa olùmọ̀ wa àáfàá wa sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní hadith méjèèjì yóò takora wọn tó ń bá délé rákà mélòó ló máa ń kí ó sì sọ pé ẹni tó bá fẹ́ yan nafila iná ìsọ̀látì ìjùmọ̀ rákà mélòó ni kó kí ìwọ sọ pé contradiction àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé contradiction wà ń bẹ àbí ò sí ń bẹ wọ́n ní kò sí ń bẹ sọ méjì ni àti mẹ́rin kò sí contradiction bẹ́ẹ̀ wọ́n ní tó ṣẹlẹ̀ ní pé ọ sọ fún wa wípé ẹni tó bá fẹ́ yan náfìlà lẹ́yìn sọ̀láàtò jùmọ̀ kó má bàtà mẹ́rin wa òun kan náà la sì rí pé nígbà tó bá wọlé rákà méjì ló máa mú wa lẹ́yìn jùmọ̀ àjọyọ̀ pé ẹni tí ó bá yan náfìlà lẹ́yìn sọ̀láàtò jùmọ̀ tó bá jẹ́ pé lẹ́yìn rákà méjì ni ó tó bá yẹ kí wọ́n wà tó délé inú fẹ́ yan náfìlà rákà méjì ló kì ṣùgbọ́n tó bá ṣe pé nínú mẹ́sídìí náà ló ti fẹ́ yan náfìlà lẹ́yìn sọ̀látul jumu'a rákà mẹ́rin lókì rákà mẹ́rin lókì àti rí pé kò takora wọn àbọ̀ takora wọn kò takora wọn ìdán ba'da sọ̀látul jumu'a ẹni tó bá fẹ́ yan náfìlà rákà mẹ́rin ni ó kì nínú mẹ́sídìí tó bá ṣe pé lóló ti fẹ́ ṣe bẹ́ẹ̀ ńkọ́ rákà méjì ni ó ìmáàmù Malik rahimahullah òun sọ ikẹ́ rárá àwọn kórìíra ká yan náfìlà lẹ́yìn sọ̀láàtì jùmọ̀à nínú masjid bóyá ti lè kó ara tá nàbì lọ́tọ́ sallallahu alayhi wa alihi wa sallam ìmáàmù Malik kò kórìíra rẹ̀ nítorí kọ̀ọ̀bá àtẹ́rì fún kò kórìíra rẹ̀ nítorí kọ̀ọ̀bá àfẹ́ takùlà náà nàbì sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n ń ṣe ló kórìíra rẹ̀ saddan lidhari'a lábẹ́ òfin nǹkan kan wọ́n ń pè ní saddu dhara'i fathu zara'i sadu zara'i kati ti ọ̀nà tó lè múni lọ lúgbọ́ náà fathu zara'i ká ti ọ̀nà tí ó múni ṣetọ́ náà gbogbo nǹkan méjèèjì yẹn ìní ń bẹ lọ́dọ̀ màlìkíyà nínú usul al-fiqh tiwọn wọ́n ní kí là ń bẹ̀rù à ń bẹ̀rù nǹkan mẹ́jẹ pé lẹ́yìn sọ̀láṣí ìjùmọ̀ à ẹnì kò dìde láti mú láti làárọ̀ ká mẹ́rin yẹn wá ní mẹ́sìtì kẹ́ni tí wọ́n wá ń wò ó kọ́ máa lérò wípé àtẹ́sọ̀ láti zuma àti aláàkí bí ìgbà tí kàlẹ́ mọ́ lásán ni àtúngbọ́dọ̀ mú sọ̀ láti zuhuru wá lẹ́yìn rẹ̀ pàápàá jùlọ rákà méjì rákà méjì mélòó ló di ó di mẹ́rin àti mọ̀ sọ̀ láti zuhur rákà mélòó ló náà rákà mẹ́rin. wọ́n láwọn ń bẹ̀rù káwọn kan wọ́n mọ̀ lérò kiri rákà méjì òun fúnra rẹ̀ ká tún tún sọ̀láàtù zuhur mú wa. pàápàá jẹ́ sábà wọn ti ń bẹ ní madhabu àbí hanifa rahimahullahu ta'ala ní madhabu tiẹ̀ gbogbo sọ̀láàtù tí yẹn bá kí sáláyé tí wọ́n bá mọ wọn láti lẹ́yìn rẹ̀ immediately tí wọ́n bá ti sálámà lè yọ dìde kó tó di pẹ́ ṣe tasbih immediately tí wọ́n bá ti sálámà ló dìde ló múná fìlà yẹn wa. tó bá wá jẹ́ pé akísọ̀ láti lójúmọ́ àtàn ọwọ́ dìde immediately láti mú náfìlà yẹn wá náfìlà araka mẹ́rin kí ni ọjọ́ lójú gbogbo èèyàn yóò jọ lójú gbogbo èèyàn pé èyí tá a kí o a kàn fi kọ́kọ́ fi palẹ̀ mọ́ o sọ̀láàtù zuhur agbọ́dọ̀ kí lójoojúmọ́ náà ni. pàápàá jùlọ sábàtún wo bí àwọn hànàfíyà báwọn ti ṣe máa yan náfìlà nínú àwọn sọ̀làwàt pàápàá jùlọ tí náfìlà yẹn bá jẹ́ rákà mẹ́rin bóyá hànàfíyà ó ti kí wọ́n kì tẹ̀mẹ́ẹ́mẹ́ bí tẹ̀mẹ́ẹ́m gẹ́gẹ́ bá a fẹ́ máa kí sọ̀láàtù zuhur sẹ́bẹ̀yìn tí mo bá ṣe mọ kí sọlá tó bọ̀ ẹ kí rákà méjì ẹ jókòó ẹ sàtáyà kàkà kẹ sálámà ẹ dìde ẹ kẹlẹ kẹta ẹ tún dìde ẹ kẹlẹ kẹrin ìgbà náà lẹ́tọ̀ sàtáyà ìgbà náà lẹ́tọ̀ sálámà báyìí ni àwọn hànàfíyà ṣe máa ń kí náfìlà rákà mẹ́rin lẹ́yìn sọlá tó zuhur lẹ́yìn sọlá tó jùmọ̀ sófin kankan yàtọ̀ sí sọlá tó zuhur náà kófin kankan yàtọ̀ eléyìí ni madhab alhanafi ǹjẹ́ táwọn náà bá àwa náà máa yanru náfìlà bẹ́ẹ̀ kí ni ọba jọ lójú àwọn èèyàn yọ jọ lójú wọn pàǹ tuntun sọ̀látù bóòrù kí lẹ́yìn sọ̀látù jùmọ̀ a sì ti mà wípé sọ̀látù jùmọ̀ àti kọ̀dé sẹ́dẹ̀t mẹ́sẹ́dẹ̀ gbóhùrì yóò mọ̀ jùmọ̀ sọ̀látù jùmọ̀ ó ti di ààyè sọ̀látù gbóhùr ní ọjọ́ jùmọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó èwo wá ni èyí tó jẹ́ pàápàá. lọ́jọ́ yẹn èwo lèyí tó dípò ọ̀kan ewu ọ̀nà tó dípò ọ̀kan lọ́jọ́ júmọ̀ à sí láti zuhur ni àbí láti júmọ̀ à kí lẹ́yìn rí tẹ́ni. a'a ẹ má kírètì àyà wá ìdánù díẹ̀ a'a. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا ààrẹ ló fi hàn wá wípé èyí tó jẹ́ ti pìlẹ̀ gan-an tá a gbọ́dọ̀ fi ṣeré ní ọjọ́ fúnra ní kíni salatul jumu'ah ẹ sì ti rí nínú tírà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe mú àdìsí wá fún wa pànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọn lẹ́nìkẹ́ni tó bá fi lè pa salatul jumu'ah àjẹ́ lórí ẹ̀mẹ́ta ọlọ́wọ́n bó fi èdìdí di ọkàn rẹ̀. eléyìí ló túmọ̀ sí wípé sọ̀láàtì jùmùà òun ni ọ̀f ní ọjọ́ jùmùà òun gángan nípìlẹ̀ tá a gbọ́dọ̀ fi ṣeré ní ọjọ́ jùmùà. ajẹ́ pé sọ̀láàtì zuhur òun ni ó dípò sọ̀láàtì jùmùà fẹ́ni tí ó bá bá sọ̀láàtì jùmùà àbí tí ìdíwọ́ bá mú wọn lọ sí sọ̀láàtì jùmùà. a sì ti mà wípé la yajuzu al-jam'u pé kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà ká mú nǹkan àti tí máa dípò rẹ̀ kájọ tí wọ́n papọ̀. àkàràmọ́kànlá ọwọ́ tí wọ́n ṣe ọ̀tàlùwàlá ọparí ọ̀rọ̀ àlá tó fi ṣẹṣẹ yẹn mú. kí làwọn èèyàn wì kàásì nǹkan ọ̀fọ̀ ẹsẹ̀ rẹ̀ tán nígbà tó tún fẹsẹ̀ tán ọwọ́ àtẹ̀sẹ̀ wọ́n kófù nígbà tó wọ kóf o tún wá fọwọ́ pa kóf sẹ́mi kó ti ṣe jẹ́mọ̀ bẹ́yìn alibẹ́dẹ́lì wọ̀lmúbdẹ́lìmín torí pé nígbà tó kọ́kọ́ wọ kóf ta ló tún sọ pé fọwọ́ pa ńgbà rẹ̀ mo pẹ́ fura tọ́ bẹ́ẹ̀ náà ni ìyẹn wẹ̀wẹ̀ jánábà ó wẹ̀wẹ̀ jánábà tó tún ṣe tẹ̀yẹ́ mọ̀ lèmọ́ra oníkùn lè ba àmọ́ pé ni à á sọ pé tí ò sí nǹkan ìdẹ́n ìdí ìmọ̀ àmọ́ ni kì í sá fún mi kó má bàa jẹ́ ike aláìmọ̀kan yóò máa rò wípé a ti pa ìpìlẹ̀ papọ̀ máa ń tí máa dípò rẹ̀ láti sílẹ̀ lódodo làwọn fi ní àwọn ọ̀fẹ́ pé ká ṣe kíni ká mú náfìlà wà lẹ́yìn sọ̀láṣẹ́ ojúmọ́ nínú masjid but malik ọ̀sọ́ pé kọ́ ọ má ṣe nílé rẹ o ṣùgbọ́n ló ń kórìíra kó o ṣe nínú masjid nítorí tó bá ṣe nínú masjid yóò súnmọ́ lójú aláìmọ̀kan wípé n tó ń ṣe ni sọ̀láṣẹ́ azọ́ọ̀ ṣùgbọ́n àfẹ́ pé eléyìí ò tó láwàá wí torí pé tá a bá lóru rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì náà látún bàjẹ́ nu sẹ̀ríà gẹ́gẹ́ bí Málíkù tún ṣe sọ pé òun ọ̀fẹ́ pé tí wọ́n bá gbára Ramadan tán kó tún gbá àwọn ẹjọ́ mẹ́fà lẹ́yìn rẹ̀ kí lẹ́ ń pè náà rí sipton min ó lóun kórìíra rẹ̀ nìmọ̀ ara ọlọ́run gbọ́ ọ́n kó má jẹ́ pé àwọn èèyàn lérò pé Ramadan ò tí ì pé àfi ká tún gba mẹ́fà ọ́n má yẹn náfìlà lẹ́yìn salatul jumu'ah tẹ̀jẹ́tẹ́lẹ̀ bá yọ oníkálukú nínú wa nísìn àti rí ike ń bẹnu súnà ká yẹn náfìlà lẹ́yìn lẹ́yìn salatul jumu'ah ní masjid àbí ilé wa sábà yẹn náfìlà yẹn ní masjid rákà mélòó tó bá yẹ kó yẹ wọn kọ́ ọ̀dà sílẹ̀ yìí ibi tó ti kí salatul jumu'ah gángan gángan. inú ti yan náfìlà yẹn ni àbáyé máa hàn án láti ayeto àyè tó ti kíjú hàn ẹ̀rí wo kò kan tó sọ ibi tó ti kíjú mọ́ à iná ló ti yan náfìlà yẹn kò sẹ́ẹ̀rí tó sọ bẹ́ẹ̀ ẹ̀rí kan wá wá ó ní ẹ máa yan náfìlà níbi tó níbi tó yàtọ̀ síbi tẹ́ ti ṣe fariida àdìsí yẹn wá nínú muntaqal akhbar eléyìí imaamu shokani tó ṣe sẹ́rù rẹ̀ nínú nail autar ẹ̀yàn náà fìlà níbi tó yàtọ̀ síbi tẹ́ ti kí fariida torí gbogbo ààyè tẹ́ bá ti ṣe sọ̀láàtù láyé yìí ìní ó jẹ́rìí fún yín dáadáa tó bá di jọ́gbìn dàrú kìyàmà ṣùgbọ́n báde tiẹ̀ ti dáa tó kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n àlùmọ́ shokani rahimahullah oni wàlá amalu ọ imun ali oni ṣùgbọ́n báwọn yẹn ṣe máa ń ṣe nù àwọn sì rí i pé ìtumọ̀ táde sì yé mú wa àìkò fẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ ń bí kọ̀tà kó ń tó rinlẹ̀ nínú ṣẹ̀ríà torí gbọ́dọ̀ sọ pé wa shahidin wa shahidin wa mashhud nǹkan tí èsè yẹn náà jẹ́rìí nítorí pé shahida alaihim sam'uhum. wa absaruhum eti ìgbọ́ràn àti gbogbo òríran wa wọ́n jẹ́rìí lé wa lórí tó bá jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ayé ibi tó ọgbà tó ti lọ́ọ́ ṣe ìbàjẹ́ olóò abẹ́ rẹ yóò jẹ́rìí ẹnu rẹ yóò jẹ́rìí ojú ẹ yóò jẹ́rìí ṣé àyèrè tó ti wá ti sọ láti òní jẹ́rìí òun náà báyìí ibi tó ti ṣe sọ láti bá ti ṣe pọ̀ sí bí n tí ó bẹ̀rẹ̀ fún dáadáa ti pọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà torí ẹ̀ kò sí tó burú kò sí takò ṣẹ̀ríà ó sì rí pé báyìí yẹn ti máa ń ṣe náà nù tó bá kí fàrí ibọ̀ tán bí wàá tún rọra ṣe kíni wàá rọra bọ́ síbì kan wàá tún kí náfìlà níbẹ̀ nítorí kí n tí ó jẹ́rìí fún ọ lè bá ṣe kíni kó lè bá pọ̀ eléyìí jẹ́ àlàyé sókí nípa sọ̀látùl jumu'ah torí pé èyí tí ìmáàmù kọ nípa sọ̀látò júmọ̀ àníbí ó kéré lẹ́gbẹ̀ẹ́ tí júmọ̀ àkó sínú ṣùgbọ́n wọ́n ní ìńtà àbá lè mà lámàtán a gbọ́dọ̀ pátì lápàtì tán torí pé ọ̀wọ́ ọ̀rọ̀ àlàyé tó ń ṣe yìí ó ti tó fún lóye láti tún tara rẹ̀ lóye tí wọ́n dárúkọ ń bí torí pé a mọ̀ ìpè júmọ̀ àyè lásán ntọ́jẹ́mọ́ kútúbà júmọ́ à wọ́n fi kọ ìwé ńlá nípa àwọn òfin àtàwọn ìlànà tọrọ mọ́ júmọ́ à gangan fúnra ara rẹ̀ àti kútúbà rẹ̀ àti gbogbo ntó kó sínú wọ́n tún fi kọ̀wé gboyè ńlá tó ṣùgbọ́n adúpẹ́ fọlọ̀ tí ọwọ́ àwọn bíi ta ti mẹ́nu báyìí náà ó ti kó púpọ̀ sínú ó sì tó láti dìímú fún gbogbo ẹni tó lọ́nba fi ṣe kòńgẹ́ àti dèé kọ́ lọ́wọ́ bá ọmọ sí wa lálàkọ́ lẹ́yìn rẹ̀ àfáà wa bẹ̀rẹ̀ sí ní sàlàyé fún wa nípa sọ̀láàtù l-Ìídàyìn sọ̀láàtù ìdì méjèèjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ti ṣe mà tí wọn náà sì mà ìgbà tí Ànábì sallallahu alayhi wa sallam tó dé Madina ó kí àwọn ará Madina wọ́n ní àwọn ọjọ́ méjì kan ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó ti pé wọ́n máa fi ṣeré wọ́n máa fi ṣeré eléyìí tó túmọ̀ sí pé wọ́n á máa ṣe lọ́dún ànábì sallallahu alaihi wasallam sọ fún wọn pé dájúdájú ọlọ́run ọba ti fi àwọn ọjọ́ méjì ní ìjà ọ̀rọ̀ ọ̀rọ̀ fún yín islam dáa púpọ̀ islam kì í gba nǹkan kan lọ́wọ́ èèyàn tí ọ̀dà àyàfi kó fi ìtọ́da rọ́pò rẹ̀ nítorí wípé bó ti ṣe rí ọmọ èèyàn yìí kò lè má wà serious lọ láéláé nínú ìgbésí ayé rẹ̀ pé every second and every moment of my life seriousness ni wọ́n abẹ irọ́ ni kò sẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀ bọ́lá wọn bá ti dá wa nu iná ló fà á inú fi jẹ́ pé kódà kó ṣe pé bàbá wa ni kódà kó ṣe pé ìyá wa ni àwọn ni wọ́n mú wa lórí ni wọ́n mú wa lọ́rùn wípé àwọn ọ̀fẹ́ káwọn orí wa nípò kankan tó fi nǹkan kan tako seriousness á ka bàbá nkọ́ta á sì ka màmá nkọ́ta wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí pé àá nígbà tí èsì pé bí mi fún yà always read just read just read ẹ dákun ẹ dákun rídì rídì rídì yìí ó ti sú mi sẹ́lẹ̀ sọ fún ọmọ alukur'an náà ọmọ ha every moment nfẹ́ rí wa abikọ́jọ́ kọ́ ha àbọ̀nsẹ̀ mọ̀rọ́jà rẹ̀ ọ̀hún àbọ̀ ah allahu akbar ẹ á fi ìkórìíra alukur'an sí lọ́kàn débi kókò ní fẹ́ rí ma torí ẹ̀ ló ti wá nínú ìdíje anabi wa muhammad sallallahu alayhi wa sallam sáyẹn fi sọ pé láàkín sáàtún wa sáà làákín sáàtún wa sáà ìyẹn ni pé kò lè ṣeé ṣe kọ́lé pé seriousness náà ni always á fi gbà kan ṣeré á ti fi gbà kan ṣe kíni á fi gbà kan sínú. náà ni yíyọ yẹn o tọmọ lásán yẹn o sọ́yà kórì ìyàwó rẹ̀ náà ló ti fẹ́ lu eléyẹn ẹ padà kọ́ra yín lẹ́ni o ẹ padà kọ́ra yín lẹ́ni tó ní ọ̀fẹ́ kó jẹ́ pé ó jókòó ọmọ kàwé àlọ́ ẹ ó jókòó ẹjọ́ máa ṣàwàdà pẹ̀lú àwọn ará ilé lórí mi à ẹ dákun ìgbà tí by the time tó bá sọ pé seriousness ìró ọ̀rẹ́ o iná ẹ̀ lẹ gbọ́dọ̀ lò daju ni pé obìnrin yẹn ó padà lose ẹ̀ náà nígbà ọ̀bá yà bẹ́ẹ̀ náà ni láàrin ọ̀rẹ́ láàrin ọ̀rẹ́ a sọ pé ká má ní àti sọ pé ká má ní ẹni bú lọ́rẹ̀ àwọn èèyàn dáadáa dáadáa ló yẹ ká ní lọ́rẹ̀ àwọn tí wọ́n serious náà serious ló yẹ ká ní lọ́rẹ̀ ẹ wò ní àwọn schools kò bá jẹ́ institution bẹ̀rẹ̀ látòrí secondary school level títí ó fi dé university ẹ rí i pé àwọn kan wà tí wọ́n máa kóra wọn láǹkó kà àwọn ẹni tí wọ́n ti àǹkó yẹn lọ́pọ̀lọpọ̀ ẹ rí i pé àǹkó olódo ni ẹni tí ò bá ti darapọ̀ mọ́ wọn wọ́n dẹ̀yẹ sí i tí wọ́n bá wá dẹ̀yẹ sí i wọ́n mọ̀ sọ̀rọ̀ rẹ̀ láì dáa tó bá ti yọ báyìí wọ́n mọ̀ rẹ́rìn tó bá ti yọ wọ́n mọ̀ rẹ́rìn ẹni tọ́kàn rẹ̀ bá lẹ nínú àwọn èèyàn ẹni tọ́kàn rẹ̀ bá lẹ nínú àwọn èèyàn ẹ rí i kó lọ́mọ òpin kí ni mo lè ṣe táwọn èèyàn yóò fi ní rẹ́rìn mi má yọ kọ́ńkúlódù pé kó lóde ọ̀kan nu gáǹgì wọn ni ẹ ti ti mọ̀ pé wọ́n ẹyẹlẹyẹ wọ́tọ̀ àpòyòrò àlẹ́ ẹ̀ṣìyẹ́ ẹ̀há sáfà irú ẹyẹlẹyẹ wọ́tọ̀ so sábà wọn ni káwọn kàn kó àwọn olódo káwọn kó àǹkó àwọn ẹni tí ọ̀fẹ́ ìlọsíwájú kò túmọ̀ sí pé gbogbo ìgbà náà àwa náà nínú ìgbésí ayé àfi seriousness àfi seriousness tó pé seriousness náà ni ó dá wa pa torí ẹ̀ ló ti jẹ́ pé bí yẹn bá ń ṣe nǹkan tó serious tí ó bá lásìkò kan tí ó fi gba atẹ́gùn tí ó fi nísinmi kò lè bá débì kan. ìnàlmùmbàjà la ardan qata'a wa la wahran abqa ó wà nínú àdìsá nàbì sallallahu alayhi wa sallam wọ́n ní mò ń bá tà ẹ̀sìn tí ń gùn ẹ̀sìn ọ̀sẹ̀ mi ẹ̀sìn ọ̀sẹ̀ mi ibi tí sì ń lọ kò débẹ̀ yẹn ni kí asọ́rọ̀ tètè akájú àgbo ìǹtí ń gùn lọ síbi tí ń lọ nǹkan wà ní gbèdébẹ̀ wọ́n dàbí kó kí mọ́tò mọ́lẹ̀ ni kó ló ní special assignment nílọrin nílọrin tó ní kó téèyàn bá mú kó sọ ibẹ̀ ló pọ̀ ọ̀pọ̀ sí ọwọ́ kí mọ́tò mọ́lẹ̀ ọwọ́ sọ pé nígbà express ti wà so ẹnìkan ló ń ti rìn láti ajílété ń bí títí tó fi di ẹyẹ ọkọrin fifteen minutes òun á fẹ́ fi dá lójú pé kò rìn kò kò yára kọ́ta assignment kọ́ ọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ five minutes lọ́wọ́ bí ẹni títí di ẹ̀yẹ ọkọ ọ̀run Allahu Akbar bẹ́ẹ̀ ni that minute gan pẹ́ láti dá kìyàmà yọ̀ọ́ máa ti rìn bọ́tà kìyàmà torí mọ́tò pípì kọ́dà kò ní dé ọ̀tẹ́ tí ṣe bọ́dà tí ó fi di kó dé àkìyàmà yọ̀ọ́ bá máa gbọ́ sí àmọ̀lẹ́ka sọ pé ẹ káàbọ̀ káàtì nǹkan ẹ lọ́rí mọ́ ń lọ mo máa wá bára ni à ẹ ti parí ó ti dé irin gángan fún rẹ̀ kìí ṣe ibi tí wọ́n ti ń lọ irin. sílẹ̀ báyìí wa a rí i pé à ń bùkátà láti jẹ́ ikú bá ṣe serious àti lásìkò tá a fi máa sinmi ṣùgbọ́n àsìkò sinmi yẹn èsì ká máa fi mutí o èsì ká máa fi gbógbin ká o èsì ká máa fi ṣe zina o èsì ká máa fi tayò ta o èsì ká fi máa sọ gbótó ká máa sọ̀rọ̀ ara ẹni lẹ́yìn láì dá o yíṣẹ́ ká fi máa dẹ́sẹ̀ jọ bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wa alihi wasallam lọ́ba pé wọn ansar wọn ní ọjọ́ méjì tí wọn máa fi ṣe àjọyọ̀. ìsìláàmù yóò gba tí ọba rẹ̀ ó ní ọlọ́run ọba ti fọjọ́ méjì míì tó lóore jù wọ́n lọ jà wọn fún yín. àwọn kékeré bẹ́ẹ̀ lẹ́yìn rí ti ẹni tí ń ṣe ti ọ̀dà ẹ̀kẹ́ pé nfẹ́ yọ ọ́n bẹ́ẹ̀ mọ́ náà ni. ẹ fi nǹkan mí ìdíkù rẹ̀ fún ẹ̀fẹ̀ nǹkan mi ìdípò rẹ̀ ọmọ tí ps ti fọ́ lórí wọ́n fẹ́ ba ayé rẹ̀ jẹ́ kí lè rò pa àlè ṣe fúnná rí kára kọ̀ǹpútà fún kọ̀ǹpútà tẹ́jẹ́ ti ọmọdé lẹ́bù kára fún káwo tí ó ṣẹlẹ̀ káti máa mọ́nítọ̀ bí ó ti máa lò torí tí wọ́n bá dá ìyẹn dá gbogbo orú àwọn kan wọ̀nyẹn ẹ̀ ní rí mọ́sídìí máa wọ àbẹ́yẹ̀ òfura àkọ́kọ́ ìgbà tó ń kọ́ ní laptop ṣé sọ láti rẹ̀ ń ṣe déédéé ọ̀dájú ẹgbà tí kọ̀ǹpútà kọ́kọ́ dáyé o nígbà tí ọkọ̀ dáyé àwọn mẹ́tíláṣí fẹ́ rí lọ́pọ̀lọpọ̀ ọ̀lú ó joro kí ló dé aláṣẹ ma àṣìráàrò máa fi hádẹ́rì jihadi afẹ́ mọ àwọn àṣírí tí ń bẹ nínú kọ̀ǹpútà yìí eléyìí tó yẹ pé kíníkà íńtánẹ́ẹ̀tì ó ń tún dé àwọn èèyàn lè jókòó sídìí rẹ̀ ibẹ̀ wọ́n ti kífà yíwọ̀ ibẹ̀ wọ́n ti yan náà fìlà fàlẹ́ afọ́dọ́kọ̀ wàlẹ́ afọ́nlá yóò apá naziri aburú ni àbí ètò aburú aburú ni anabi sallallahu alaihi wasallam tó bá ní kíní kọ̀ ọ̀dà yóò sì fi nǹkan mí ìjà arọ rẹ̀ fún yà ọlọ́run àwọn ti fi tó dáa ju wọn lọ jà wọn fún yín o òun náà lọ́dún Eid al-Fitr àti Eid al-Adha márùn-ún mélòó nù mélòó nù méjì ọdún tẹ̀yìn wá ń ṣe lónìí ó pé mélòó tí o ti máa pé bàbá ẹ̀ bàbá ẹ̀ ń bọ̀ láti wá rí àlékún méjì péré náà ni àmẹ́lẹ̀ kẹta wà òun náà ni ọjọ́ ọdún gbogbo ọ̀sẹ̀ kọ̀ọ̀kan òun náà ni yọ̀ọ́ mọ́lẹ́ tá a ti sọ nípa rẹ̀ títí títí ọjọ́ ọdún ni ọwọ́ àlọ́ wọ̀sọ̀ kìtìpá lọ mẹ́sì sọ́dọ̀ abẹ́ ọjọ́ ọdún mọ̀ ni sọ́jà pé asan tẹ́ǹfì ń pẹran lọ́jà lẹ́wọ̀ wá tọ́da abẹ́ òkúkú da tọ́da abẹ́ èyí tí wọn náà wọ̀ lọ sí tírénì tí wọ́n ń ṣe fún yín fáàmù lọ́wọ́ wá mẹ́sì tọ́da abẹ́ èmi wọn mọ ọwọ́ sọ pé lómi máa ń ṣe bẹ́ẹ̀ ni o <laughs> torí ẹ̀ gbogbo wa náà ká máa ké sára torí a lè rí ti bàbá tí ń pẹran a lè rí ti bàbá káfíńtà àwọn ò ní rí ti wa nígbà tó ẹ pa greek làwọn ń ṣe fa <laughs> nítorí di eléyìí káwa náà káwọ́ ìwùjọ dáa káfí lọ sí mọ́ àti rọ́jọ́ kínní ọjọ́ ọdún tiwa ni. àdéhùn sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́nà wọn sọ pé Eidul Fitr wà Eidul Adha àwọn ọjọ́ méjèèjì ọ̀nà ti fi dàrọ àwọn ọjọ́ méjèèjì yẹn fún yín. ẹ anábì ń bá wọn wí ẹnìkan wá ní àwọn àǹsọ́ọ̀rù lànàbì ń bá wí kò sáwà ń bẹ̀ sáwà ń bẹ̀ àbá àti ń bẹ̀ sirofin shari'a sọ pé qawlu rasuli sallallahu alayhi wa alihi wa sallam li wahidin min al-umma qawluhu lil ummati kulliha wọ́n lọ́rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam bá bẹ́ nìkan nínú ìjọ yìí sọ gbogbo àlùmọ̀ ní bá sọ ọ̀rọ̀ tó bá bẹ́ nìkan sọ gbogbo àlùmọ̀ ní bá sọ torí di eléyìí gbogbo wa lọ́rọ̀ ibà wù a ní Eidul Fitr àti ní Eidul Adha kí ló wá dé tó ti jẹ́ pé gbogbo tíra fún kìtà bá sí wọn ò ní sọ pé Eidul wọn ò ní sọ pé al-Eidani nǹkan tí wọ́n kàn máa sọ fún wa ni pé sọ̀láàtù ìdẹ́yìn tálọ́mọ̀ dáhùn rẹ̀ pé sọ̀láàtù ìdì méjèèjì wọn ò ní sọ fún wa pé ọdún méjèèjì tálọ́mọ̀ dáhùn wọn kì í sọ fún wa pé ọdún méjèèjì làwọn fẹ́ sàlàyé fún wa ṣùgbọ́n tí wọ́n máa sọ fún wa ni pé sọ̀láàtù ọdún méjèèjì làwọn fẹ́ sàlàyé fún wa kí lọ́fà ẹni tó bá mọ̀ kọ́ dáhùn torí pé ọdún kì í ṣe dáhùn ọdún òjì méjì lọ ní Islam méjì náà ni àyà àpọ́dún náà. torí pé tá a bá ti sọláàt ní ọjọ́ ọdún á pé ni túmọ̀ sí pé ńgbà tí wọ́n tọ́ wá sí Eid bá Eid tá a sì ní kọ̀tọ́ súnà kó tún máa padà má a jẹ́ pé kọ̀sọ́dún fún àbí kí ni torí pé bákan náà sọ láti wọn rí kí wọn á lórí tí wọn á tó fi wá dẹ́pọ̀ nìkan ni wọn fẹ́ sàlàyé fún wa ẹrù dáadáa á nígbà tí wọn bá ń gbọ́rọ̀ ojoojúmọ́ kí wọn náà sọ̀rọ̀ ọjọ́ kan naam aleykum salaam. àwọn àdìsí tó ń bọ̀ sábà bí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ àtúntò àdìsá àtúnwọ̀sá naam ọjọ́ ńlá lọ náà ẹ gbá ìdáhùn rẹ̀ àríkùsọ̀ ah, ah. ìdírísù fẹ́ gbà ìdírísù lọ́fẹ́ gbà ìdáhùn rẹ̀ ni wípé kókó nǹkan kókó nǹkan tá a fẹ́ kékeré mùsùlùmí ó ṣe ní ọjọ́ ọdún òun náà ní kíni sọ̀láàtù Eid kókó nǹkan tá a fẹ́ kí mùsùlùmí ó ṣe ní ọjọ́ ọdún òun náà ní kó lọ kírun ọdún. ẹni tí ọba wa pàtó láti yìí tì ìṣe lọ́rọ̀ rẹ̀ ó dàbí ẹni tí ọ̀sọ́ dùn. ìdí nìyà táyọ̀ ní sọ̀rọ̀ wà ń tó gbogbo lọ àtọkùnrin wa àtobìnrin wa àtobìnrin kì í ṣe àjáde rárá káwọn lọ jáde sábàbí nù torí gbogbo tíra tá a bá sí nípa Eid kí láàyè tí wọ́n kọ salatul Eidayn torí pé salatul Eid òun gangan ní kókó. àwọn ayíké Eidul Fitr àti Eidul Adha eléyìí wọ́n jẹ́ nisbatu èyí tó jẹ́ ti Eidul Fitr wọ́n jẹ́ nisbatu shay ila sababihi wọ́n ti tì sára sábàbí rẹ̀ ni kí ni sábàbí tá à ń fi ń ṣe ọdún ìtúnu àwẹ̀ òun náà ní ìtúnu àwẹ̀ ìdùnnú ni àbí èsì ìdùnnú àti ń gbàwẹ̀ bí ọgbọ̀njọ́ àbíjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ó tó ń dùnnú àbí ó tó ń dùnnú gẹ́gẹ́ bí wọ́n náà àdìsá nàbì sallallahu alaihi wasallam pé li sa'imi farhatan farhatun 'inda fitri ìdùnnú kejì níjọ́ tí wọ́n bá pàdé ọlọ́ fọlọ́ wọn bọ́ jẹ́ àjọ kan nínú wa. tọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n pè ní Eidul Adha òun náà nisbatu shay'i ila sababi wọ́n pè náà títí sábàbí rẹ̀ ni nítorí pé ẹran tọ́lọ̀ wọn bá ká máa pa ọ ìràpadà ńlá lọ́wọ́ ti ṣe fún wa bẹ̀rẹ̀ láti rí bàbá ńlá wa nabi Ibrahim aleyhi salam síbẹ̀ ẹ̀ mọ̀ sí ẹran àgbọn lọ́lọ́wọ́n bá fi ṣe ìràpadà fún bàbá ńlá wa anabi ismail aleyhi salam tí wọ́n fi dù ọlọ́ni wa fadaynahu bidhibhin adhim ibn abbas radiyallahu anhuma ó ní ní ìgbà tí kọ́bílà tó pa hábílà kọ́bílà ó la pààyàn àkọ́kọ́ tó pa hábílà ẹni tó kọ́ pa àkọ́kọ́ nípa àbùsí nígbà tó pa nítorí pé hábílà. òun jẹ́ ẹni tó ṣe pé ó ń sin ẹran ó mú ọ̀kan nínú ẹran rẹ̀ tó dáa jù ó fi ṣe àtẹ̀gùn síwájú ọlọ́run kọ́mílà òun náà mú un tó ní ó fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run àmì pọ́nà wọn bá gba tiẹ̀ kọ̀ gba tiẹ̀ òun kí náà wá láti sánmà kó gbé nǹkan ọba tiẹ̀ ọlọ́run ọba tí hábìlì àti sílẹ̀ ó sọ pé lọ ọkùtù lẹ́nà mo fọlọ́ búra pé màá pọ̀ ẹ wọ̀ dára àkọ́kọ́ mo ó tún fọlọ́ búra pé màá pọ̀ ṣé ìwọ kọ́ wọ ọ̀pá àyàn náà láyè sìn àwọn náà máa fẹ́ fi pé màá pọ̀ màá pọ̀ o ó túmọ̀ sí pé mo ti sọ ọ́ ti pẹ́ o ó Ah, gbogbo yẹn náà ni o kò fà kọ́ ọ̀nà náà tó nítorí ẹ̀ o náà máa sọ pé òkú èèyàn àkọ́kọ́ tó kọ́ pààyàn ó ní mo fọlọ́ ń búra pé wọ́n pọ̀ ẹ wá gbọ́ ẹni àkọ́kọ́ tó kọ́ pàǹpà àbòsí ò ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ púpọ̀ qala innama yataqabbalu Allahu minal muttaqin níṣẹ́ lọ́wọ́ máa ń gba nǹkan téèyàn fi fi wọ́ọ́dúnrẹ́ rẹ̀ téèyàn bá jẹ́ olùpáyọ̀ lọ àmọ́ òní páyọ̀ lọ lọ́wọ́ òfin gbà kí la fẹ́ lòdì Ibn Abbas ni ẹran tí hadi làfi lẹ́njọ́ lọ́nà ní kó mú àlìjánà wọ́n ń tọ́jú rẹ̀ àlìjánà láti jọ́nà títí ó fi dijọ́ tó lọ́wọ́ bá tó ṣe ìràpadà fún anabi Ismail aleyhi salam kí ẹran náà ni wọ́n wá gbé wá kẹ́bí Ibn Abbas ti ṣe sọ tí bàbá ńlá wa anabi Ibrahim aleyhi salam tọ́pa dípò anabi Ismail aleyhi salam tọ́nà ní kọ́pa. torí ẹ ìdùnnú ńlá ni àbí káàbọ̀ ọdún mamá táwọn bàbá owó bí ara náà abẹ́rẹ́ bẹ́ẹ̀ tó torí ẹ̀ dùnú ńlá ni ọlọ́wọ́ bá wa ní ká máa pa ẹran ẹ wá lẹ́ran wọn ẹran wọn lẹ́gbẹ̀ẹ́ èèyàn tẹ́ran dínwó àbọ̀ wọn ni ó túmọ̀ sí pé ẹran tó eléyìí nǹkan ńlá ni àbí èsì nǹkan àdùnnú ńlá nǹkan àdùnnú ńlá tó bí ẹ̀sìn àwa mùsùlùmí ti ṣe rí nù ah, àmọ̀ pẹ̀lú gọ́ọ́lá nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ń bọ̀ nípa àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àdájọ́ eléyìí tó rọ̀ mọ́ salatul Eidain àbí ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ lórí àti máa fi ń tá àgbọ́yé sí wa o kó wá sí gbogbo ń tá àgbọ́yé àti àtẹnitó sọ àtàwọn tá a kọ́lọ́wọ́n dákun kó ṣe ní sábàbí dáadáa fún aláyé àti lọ́la òkè yàrá kọ́lọ́wọ́n kọ́ mọ́ ṣe ní balẹ̀jọ́ fún wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك